akbar. ọpẹ́ ni fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àlékún ìkẹ́ ọlọ́run ọba ní ọlọ́run ọba kọ́ bàbá nàbì sallallahu alaihi wa sallam àwọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wa sallam àtàwọn tí yóò máa wá lẹ́yìn wa títí dẹjọ́ gbèrà kíyámà gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde fún wa sọ̀rọ̀ yìí ni a máa ń ṣe ìbéèrè àti ìdáhùn àárọ̀ al-ahad a máa fi ń ṣe ìbéèrè àti ìdáhùn fẹ́ni tó bá ní ìbéèrè kan sí ìkejì àwọn òfin tí ó sì dé ni wọ́n ti sọ yẹn wa aleykum salaam wa rahmatulah. نعم naam ìbéèrè tí wọ́n béèrè ó ní ṣe pẹ̀lú ìdájọ́ ajá nínú Islam wọ́n ní bí ó ti yí àwọn sí òun ni pé kò dáa fún mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí láti máa sin ajá wọ́n ní tọ́wọ́ á sí pé àbá mùsùlùmí tó ń sin ajá gbé wọ́n yẹ sí pé ajá yìí náà ń gbé níbi tí à ń gbé yìí ni bóòlù ayé lè bá ajá yìí lò so ṣé a lè máa fún ajá yìí lóúnjẹ tá a lè máa bá ajá yìí ṣọ̀rẹ́ àti pé ṣé ajá yìí lè fara kàn wá àti pé tí ẹnu ajá yẹn tí ó lè kàn wá àtàwọn kan tí ó rọ̀ papọ̀ pẹ̀lú ẹ̀ tí ó rọ̀ papọ̀ pẹ̀lú ẹ̀. ìpìlẹ̀ tí ẹ mọ yẹn bí ó ṣe rí ní Islam náà nìyẹn kò dáa fún mùsùlùmí láti máa sin ajá àyàfi fún àwọn ìdí mẹ́ta so ìdí mẹ́ta ó ní ṣẹ̀ríà fi ìgbàláyè kalẹ̀ fún wa lé lórí láti sin ajá tó jẹ́ rúkṣọ ìpìlẹ̀ ni pé èèwọ̀ ni kéèyàn sin ajá gbogbo ẹnikẹ́ni tó bá sin ajá ànábì sallallahu alaihi wasallam ní kìrọ́ọ̀tù kan àbí kìrọ́ọ̀tù méjì òun yóò máa ṣòfò nínú sẹ́ẹ̀rì rẹ̀ ní ojoojúmọ́ wọ́n wá bí ànábì sallallahu alaihi wasallam léèrè pé kí ń pè ní kìrọ́ọ̀tù ànábì sallallahu alaihi wasallam ní kìrọ́ọ̀tù kan ó tó òkè Uhud òkè Uhud òkè tó tóbi gidi gan ni òkè tó tóbi ni ní Madina ni òkè náà wà ó tóbi gan ó òkè zobi òkè zobi kéré gidi gan lẹ́gbẹ̀ẹ́ òkè Uhud ó kéré gan lẹ́gbẹ̀ẹ́ òkè Uhud so anabi sallallahu alaihi wasallam ní nǹkan tó tó bẹ́ẹ̀ nínú iṣẹ́ rẹ̀ yẹn lójoojúmọ́ òun ni yóò máa lọ sí i ntọ́wá ba nínú jẹ́ ni pé ìjábà mùsùlùmí ayé òde òní táwa mùsùlùmí tá ń sàmì láyé lónìí ǹjẹ́ a ní nǹkan tó tó òkè hospital yìí ní níṣẹ́ rí bí ká má sọ zobi ǹjẹ́ a ní ìtọ́ ga bíi yẹ̀pẹ̀ lóòdù kan tán bá jálẹ̀ ní iṣẹ́ rí tá a níbí ká má sọ pé irú nǹkan yẹn so ó lágbára gan now ọ̀nà mẹ́ta ṣíṣẹ́rí àwa gbà láti sin ajá òun náà ni kalbul mashiya tabarẹ ni tí ọjà daran jẹ ajá tó bá fi ń daran ẹlẹ́ẹ̀kejì soid tabarẹ ni tó jẹ ọdẹ ajá tí ó bá fi ń ṣọdẹ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni adá tí èèyàn bá fi ń sọ nǹkan àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ilé yẹn nígbà tí ajá ṣùgbọ́n tó bá fẹ́ sin ajá nítorí àwọn ìdí mẹ́tẹ̀ẹ̀ta yóò láwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn ni pé kò ní tú ajá yẹn lẹ̀ kó kàn máa káàkiri kó máa tẹnubọ gbogbo tí ó bá rí torí pé tí ajá bá fi lè tẹnubọ gbáyàn anabi sallallahu alayhi wa sallam ní tuhuru inayi ahadikum idha walagha fihi alkalbu an yaghsilahu sab'an hadisi kan yẹn hadisi kan ní idha walagha alkalbu fi inayi ahadikum falyaghsilhu sab'an ihdahunna bit turab nínú rìwáyà mi ulahunna biturab anabi sallallahu alaihi wasallam ní tí ajá bá tẹnubọ igbá ẹnì kọ̀ọ̀kan yín nǹkan tá a lè fi ṣe ìfọ̀mọ́ igbá náà òun náà ní ká fọ̀ lẹ́ẹ̀méje so anabi sallallahu alaihi wasallam ní àkọ́kọ́ fífọ̀ yẹn wà jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ nínú ìwà wa mi anabi ní ìkan nínú fífọ̀ yẹn yóò jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ so yé báyìí so àwọn yòókù yóò jẹ́ pẹ̀lú omi láì sí yẹ̀pẹ̀ ńbẹ̀ so lótú ẹ̀ ló fi jẹ́ pé àgbọ̀dọ̀ gbà kí ajá kan máa tẹnu bọ nǹkan kódà téèyàn bá ń sin ajá so ajá tí mùsùlùmí bá ń sìn fún àwọn nǹkan yìí ó gbọ́dọ̀ wà mu'allam ó gbọ́dọ̀ jẹ́ ajá ta kọ́ lẹ́kọ̀ọ́ ìjì báyìí sìn so irú ajá bẹ́ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala gan ó sọ̀rọ̀ ẹ̀ nínú suratul Maida ìjì báyìí sìn so àwọn al-jawarih tu'allimuhunna mimma allamakumullah aljawarih ó làwọn nǹkan tá a máa fi ń sọ dẹ tó jẹ́ àwọn nǹkan abara inú ẹ̀ lajá wà inú ẹ̀ ni àṣà wà inú ẹ̀ ni kòkò àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ tó yẹ pé èèyàn lè domesticate èèyàn lè sọ di tí yóò máa gbé nínú ilé pẹ̀lú yẹn tí yóò sì máa fi sọdẹ àwọn tó mọ bọ́n ṣe ń fi àṣà sọdẹ igù kì í ṣe àwọn àṣà ilé táwọn yìí o igù lè gbé yẹn o àwọn wọ́n mọ bọ́n ṣe ń lò so kọ́lọ̀ kó kó ṣe rọrùn fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa mẹsàn pé kọ́lọ̀ ń ṣe àtà láti mọ̀mí sọdẹ nínú ọ̀rọ̀ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa o fẹ́ẹ́ ṣe gbogbo aláàmọ̀ fàṣà sọdẹ èmi ò ti ẹ̀rẹ́ dín ní sọdẹ ní gbogbo nàìjíríà yìí rí so bẹ̀jẹ̀ kẹta nígbà yẹn bẹ̀ẹ̀ ní táyọ̀ fàṣà tábà dé bẹ̀ẹ̀ ní pé ajá tẹ̀ bá mi sọdẹ náà àti ní ìyẹn bá fẹ́ lò fún gbogbo àwọn so kí wọ́n fi parí ẹ̀ ìbéèrè tí ó gùn díẹ̀ ní kí n sì náà òní fara kàn ìyapa wà lọ́dọ̀ àwọn àfà lórí pé ǹjẹ́ ara ajá tó bá fi kàyàn ṣé ìdájọ́ ntájá bá fẹnu kàn náà nídájọ́ ara rẹ̀ àwọn kan ní bẹ́ẹ̀ ni pé torí pé ẹ̀rkù ajá ogún rẹ̀ ṣé báyìí sì yìí ó ń jáde láti inú ẹ̀ náà ni so nítorí tọ́ ajá sì ni náà fi ní tó bá tẹnubọ igbá ká fọ́ lẹ́ẹ̀méje so ìdájọ́ ogún náà nídájọ́ ìtọ́ rẹ̀ wọ́n ní torí ẹ̀ tó bá fara kàyàn wọ́n ní torí ẹ̀ pé kò èyàn ó ṣe ẹgbẹ́ bá nàbì ṣe ní ká ṣe tẹnu náà ni ṣùgbọ́n ọ̀rọ̀ wọn tẹ̀sùn wọn rárá kìyàsù tí ò tí ò lọ ni sọ eléyìí tí ó tẹ̀sùn wọn náà ni pé tájà bá fara kan yàn kò ní fi ṣùgbọ́n tó bá fi ẹnu kan èèyàn ó tẹnu ni àbófẹnu kan èèyàn ni nǹkan yẹn ó ti di tí a gbọdọ̀ ṣe ìmára ni ẹ tí wọ́n tó ń sìn pẹ̀lú ẹ̀kọ́ mo sọ ìyẹn lè fún oúnjẹ tó ṣe báyìí sìn a rí arábìnrin bàríyà kan mọ́mísà aṣẹ́wó aṣẹ́wó tó yẹ kó wà àlìjẹ́ndà nítorí pé ó fún ajá lómi mu nígbà tí ajá tí ògbẹ́ngbẹ́ tí ó fẹ́ kú pẹ̀lú ngbẹ́ arábìnrin sì wọnú kànga pẹ̀lú kófò ẹ̀ ó lọ fi bomi fún ajá yìí ó sì tasara báyìí dọ̀mọ̀ àlìjẹ́ndà sọ̀rọ̀ lè fún ajá ní oúnjẹ ìdájọ́ pọ̀ lórí ajá àyàfi ajá tó bá jẹ́ ajá dúdú nìkan ajá tó bá jẹ́ dúdú ànábì sallallahu alaihi wasallam wàsíyà tó ṣe fún Ali ní pé gbogbo ibi tó bá ti rí ajá dúdú máa pa wọ́n ni ṣèyàn máa ń pa ajá dúdú torí pé ṣe tọ́ọ̀nù lajá dúdú pé wallahu alam sókè nìyẹn náà. ẹ ẹ ẹ àwọn náà ti gbọ́ yìí ẹ bá ara ajá dúdú ẹ má pa ajá dúdú o ànábì ní ká pa á tòótọ́ èmi kọ́ ni mo sọ pé kí ẹ má pa ọ ẹnu mi ọ̀gbá kẹ́ńtọ́ pé ẹ má ṣe ń tàn gbogbo ìdájọ́ tánà ìbá ń sọ ó máa ń ní ìdájọ́ kàmẹ́tẹ́ kó nídìí agbára tánà ìbá ní ẹni tó bá jalè ẹ gé lọ́wọ́ kì í ṣe irú àwa náà ń bá wí ẹtí ọ̀nà sáwọn ẹ̀sìn téèyàn bá mú olè tó bá ní wọ́n gé lọ́wọ́ èrò àrọ́ kàn dínú yọ o tánà ìbá ní ẹlẹ́ onídìínà ló pa nígbà téèyàn wà onídìínà tó wà kì mọ́lẹ̀ pé ó kó dà ọ̀pọ̀ o àwọn aláṣẹ tó àwọn nǹkan kan mẹ́tẹ́ ajá dúdú alájá dúdú tó bá bá yàn fà á iye tó bá pe ajá yàn yàn san tó bá ní five hundred thousand alájá yàn yàn san o ọlọ́mọdé adáran o naam bismillah. Hmm. naam ẹlòmíì wà á lè kó sọ́ọ́ jùlọ. ṣé ó ní ògiri kíkẹ́ ọ̀gbà ìmọ̀ ní oníbídà ó ní ẹgbẹ́ lòdì sí bídà rẹ̀ ni. Naam bisimilah alhamdulilah salatu salatu salatu. Ìbéèrè tí afa béèrè yìí ìbéèrè tó lè gbà yẹn ní lẹ́kṣọ̀ bí wákàtí mẹ́rin ni. Allah ìbéèrè tó tóbi ni. Wọ́n ní ìjó tọ́ kí a máa gba ìmọ̀ lọ́dọ̀ níbi dáa. Kò tọ́ kí a máa gbà mà lọ́dọ̀ níbi dáa. Tó ìpínlẹ̀ òun ni kéèyàn jìnnà sí níbi dáa kéèyàn má gbà mà lọ́dọ̀ rẹ̀. Tó ṣe báyìí sìn nítorí pé oníbídàrí kò ní nǹkan míì tó fẹ́ kọ́ yàn ju àánú tó wà lọ́dọ̀ rẹ̀ lọ. ṣèbí ìmọ̀ súnnà lẹ́yìn fẹ́ kọ́ ìmọ̀ ẹ̀sìn Islam lẹ́yìn fẹ́ kọ́ so ìmọ̀ bídà ni bẹ́ẹ̀ lọ́dọ̀ ní bídà ìmọ̀ tó yóò kọ́ yàn ìmọ̀ bídà ni torí tó wà lọ́dọ̀ rẹ̀ nìyẹn tó ń mọ̀ tí fi ń sin náà Allah subhanahu wa ta'ala nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n sì do ní bídà láwùjọ nítorí pé wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ní bídà ni wàfí àǹfùsìkùn fàfàlà tìrùtìrùt àwọn àpèjúwe gan ń bẹ lára tiwa náà àwọn àmì ọlọ́run náà bẹ lára tiwa náà láti mọ̀ mọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá pé a rí náà so gbogbo wa náà kó tó di pé a padà di ẹni tí ń ṣe súnà kì í ṣe onísúnà ni wọ́n nípìnlẹ̀ kí ló fà á ṣèbí nítorí àwọn tí wọ́n rìn wá torí ibi tá a ti ń kẹ́kọ̀ọ́ láti pìnlẹ̀ ni so ìròrí súfì náà rọ sí wa lórí nípìnlẹ̀ ìròrí súfì yẹn náà làwa gbà sẹ́sìn so ẹni tó bá dàgbà sí àwùjọ àwọn ṣíà náà bóun lóun ṣe ok àwọn tó àwọn tó ń jẹ́ christian lónìí ẹ̀rù pé wọ́n ẹ̀rù pé yìí kan lọ sọ wọ́n di christian ṣebí báyìí bẹ́ẹ̀sì náà ni ṣebí báyìí báyìí tẹ́rùbíyà náà ni pé wọ́n bí wọ́n ṣe rè wọ́n nìyẹn wọ́n bí wọ́n sí inú christianity wọ́n dẹ̀ rè wọ́n síbẹ̀ náà ṣe rò pọ́ náà ni àbẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn tó ń pariwo àtibúnà láì nísì ṣebí tá fi lé wọn lọ́wọ́ ni tá fi lé wọn lẹ́nu nìyẹn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn nǹkan yẹn so kéèyàn jìnnà sí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ níbí dáa kó pípè sí kó pípè sí tẹ̀síọ́nù sábà yìí sì so ọkàn jẹ́ sí pé àwọn àfáà máa ń le lórí ẹni tó bá ń pèpè sí bídíà ju ẹni tí ò bá pèpè lọ níbi àwọn ìbálò kọ̀ọ̀kan ṣùgbọ́n àtẹni tí ò pèpè sí náà bídíà sáà ń bẹ lágbárí ẹ̀ àbí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni kọ́yàn ní bídíà igba ẹ̀gbà wá lọ́dọ̀ oníbídà ká gba hadith lọ́dọ̀ oníbídà nínú àwọn kan táwọn yẹn fi rú àwọn èèyàn lójú ni ìgbà wo ló di pé wọ́n ń gba hadith lọ́dọ̀ àwọn oníbídà nígbà tó di wípé kò sọ́nà máa fẹ́ gba hadith anabi sallallahu alayhi wa sallam a sì rí pé kò sí ọ̀nà míì tá a lè fi gba hadith yìí tá a lè nídìí ẹ̀ hadith yẹn yẹn ń bọ̀ lọ́tọ̀dọ̀ àwọn onísúnnà nínú àwọn táwọn wa gba hadith yẹn lọ́dọ̀ rẹ̀ onífídíà wà nínú wọn àsìkò àwọn àtàbíìún àtàwọn tábìí tàbíìn àkọ́ńdà àsìkò àwọn tó tún wá lẹ́yìn ló pọ̀ jù ìpínlẹ̀ ni pé wọn kì í gba rìwáyà onífídíà àgàn ṣùgbọ́n gbà tí ó yẹ pé ẹ̀wọ̀n nísìn irú Qatada Mud'ama as-Sadusi rahimahullahu ta'ala wọ́n fẹ́ gba àwọn hadithu kan sẹ́yìn ma Qatada Mud'ama as-Sadusi ọmọ kéwà Abdullahi ibn Mas'ud radiyallahu anhuma radiyallahu anhu òní àwọn hadithu kan wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tí Qatada jọ ma kéwu fún tó yẹ àwọn tó sì fẹ́ gba hadith yìí lọ́dọ̀ Qatada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùmọ̀ ni wọ́n kìí sọ àwọn tí ń kéwú olùmọ̀ olùmọ̀ nígbà tá a máa ń sọ̀rọ̀ ṣáàbí ṣáàbí fẹ́ gba hadith lọ́dọ̀ Qatada ṣáàbí tó yẹ kó mọ Qatada pa àfa sunna tó sì gbá ní orí gidi ni ṣáàbí tó yẹ pé òun gan mọ ọmọ gbogbo fi tí Qatada kó sí ṣé àwọn àfiwé tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba kéwú ní tẹ́ bá rọ sí lórí ni lòun fẹ́ máa gbé lọ ẹ fi wé kọ̀tádà rìwáyà kọ̀tádà lọ́dọ̀ ṣáàbí rìwáyà ṣáàbí lọ́dọ̀ kọ̀tádà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìpínlẹ̀ ni pé kí ẹ má gba ìmọ̀ lọ́dọ̀ ibi dá Allahu so inshallah kerim odidi ọ̀rọ̀ odidi lecture sì ń bọ̀ wá lórí ẹ̀ torí mi ò mọ̀ pé ọ̀rọ̀ yìí ti dá yànpọ̀yàn ilẹ̀ báyìí ẹ̀mọ̀ ìgbà tọ́rọ̀ yẹn tó ń trend àwọn àsìkò tí àwọn nǹkan ṣẹlẹ̀ kan tó lágbára ṣẹlẹ̀ sí mi ni tèmi ò ráàyè gbọ́ àwọn kinní yẹn ṣùgbọ́n àti mo wá gbọ́rọ̀ yẹn ah, in fact mo ń lọ sí Ifẹ̀ níjẹta ọ̀rọ̀ yẹn mo gbọ́ lọ tí mo fẹ́ dé so ọ̀rọ̀ yẹn mo take time láti gbọ́ ná ẹ mi ò tiẹ̀ ti gbọ́ tiwọn bẹ̀tẹ̀ ẹni tó ń sọ pé èèyàn lè gba ìmọ̀ lọ́dọ̀ níbi dá àwọn nǹkan tẹ́ni ẹ kó wá òun ni mò ń gbọ́ lọ so yé báyìí sì yìí so àgbàdìmọ́ wa gbọ́ mo wá wò pé ah, ọ̀rọ̀ yìí ò ní jẹ́ kọ̀gọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tí wọ́n kàn dákẹ́ lórí ẹ̀ báyìí tọ́ra àwọn nǹkan pọ̀ ń bẹ̀ gan so mo bẹ́ẹ̀ lọ́ba Allah subhanahu wa ta'ala kó fún wa nígbà láàyè so kí à ń ṣe odidi ọ̀rọ̀ so lórí ọ̀rọ̀ yẹn Allahu a'lam. Wa alaikum Thank you naam ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú títò lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ni wọ́n béèrè wọ́n ní tó bá yẹ pé àyè sì wà téèyàn lè dúró sí ní ibi sọ́fù àbáyé sì wà téèyàn lè bẹ̀rẹ̀ sọ́fù tuntun míì nígbà láyé wá fún yàn láti wá dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ni pé torí irú ẹ̀ ń ṣẹlẹ̀ ẹ pé àyè sẹ́kù táwọn èèyàn lè dúró sí wọ́n sì wá dúró lẹ́gbẹ̀ẹ́ imam kò sígbà láàyè fún yàn láti wá dúró lẹ́gbẹ̀ẹ́ imam nígbà tí àyè bá sì wà tí yàn ti lè tó sọ́fù kò sígbà láàyè fún yàn bẹ́ẹ̀ nígbà tí o bá sáàyè kankan mọ́ tí yàn ti lè dúró sí tí yàn lè dúró sí fún sọ́fù ìgbà yẹn lọ́wọ́ kankan yàn wá dúró sẹ́gbẹ̀ẹ́ imam tàbí àyè wà kọ̀ wá sẹ́nì kankan tí yàn jọ dúró èèyàn nìkan ni yàn dá dúró nínú sọ́fù ìsẹ́yìn kan tí yọjọ dúró mọ́ ìgbà yẹn yọ wà dúró lẹ́gbẹ̀ẹ́ imam torí pé anábì sallallahu alaihi wasallam sọ pé la salata li munfaridin khalfa saf arábìnrin kò sí ìrun fún gbogbo ẹnikẹ́ni tó bá dá dúró lẹ́yìn saf tí ò tó pẹ̀lú ẹnìkankan so ìgbà tí irú àwọn nǹkan yẹn bá wáyé lè hàn tó lè wá sí ẹgbẹ́ imam wallahu a'lam. aleykum salaam na'am ah, wani aya ya ayyuhan nabi جاهد الكفار والمنافقين واغلوظ عليهم ومأواهم جهنم وبئس المصير وبئس المصير wọ́n ní àyà yẹn tí so wọ́n láwọn kí wọ́n máa ń ágìl lórí àyà yẹn pé ẹ má wọ́n wá o ẹ àyà tí ọlọ́run bá lọ́sùn fáánà ká látọ̀ kalẹ̀ lórí àwọn kèfèrí káfí bá àwọn kèfèrí lò òun ni wọ́n ń lò lórí àwọn mùsùlùmí o so ìbọn ọlọ́run bá lọ́sùn fáánà ká lọ́sọ̀ pé jáhìdì kò fẹ́ràn wàlmọ́nàfíkì wọ́gbùlùbà àlehìn so báwo ló ṣe wá di àwọn mùsùlùmí ẹ̀ṣẹ̀ wá ń lo àyà kèfèrí lórí àwọn mùsùlùmí àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ yìí nǹkan tó ń dà wọ́n láàmú òun ni àìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn àìjẹ̀mọ́ báwo la ṣe ń lo ẹ̀rí naam ẹni tó bá kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe ń lo àyà Kùránì láti fi ṣẹ̀rí àbọ̀ kẹ́kọ̀ọ́ nípa bí a ti ń lo hadith anabi sallallahu alaihi wasallam láti fi ṣẹ̀rí kù ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn nítorí pé anabi sallallahu alaihi wasallam ti lo àyà kẹfìrí lórí ali gan rí ali ibn abi talib radiyallahu ta'ala anhu so hadith tó dẹ̀ lálàáfíà ni wal hadith fi sahih bukhari wa muslim ọjọ́ tí anabi sallallahu alaihi wasallam tó lọ jí ali lóru anabi sallallahu alaihi wasallam abiyama la nabi abiyama tó yẹ kó ń du alikiyama ọmọ rẹ̀ àtọkọ ọmọ rẹ̀ sẹ́yìn pé ọkọ ọmọ anabi ní ali fatima ní ali fẹ́ anabi wa ọlọ́jì wọn lóru kan dìde kí tahajjud ìgbà tí ali wá jí anabi wa ní a allah tusalliyan ìwọ àti ìyàwó rẹ̀ ní kírun ni ẹ dìde kẹ́ kírun ali wọn sọ pé a anabi inna nufusana biyadillah ebi àwọn ẹ̀mí wa ṣẹ́bọ̀ ọlọ́run bá lọ́wọ́ aláwọ̀ ṣe aláwọ̀ ayé bàásánà bàásánà tó bá yẹ kọ́nà ọba àlejò láfẹ́ ká jí ni ọlọ́run bá ó jí wa ọlọ́run fẹ́ ká jí láfi jí ah ànábì bá pẹ́yìn ànábì bá gbọ́n aṣọ ànábì bá ń lọ kí ànábì sọ ànábì wa káyà tó wà nínú suratul maida léálì lórí pé wa kana al-insanu akthara shay'in jadala ìparí ayà yẹn nìyẹn ibi tó jẹ́ mahallu shahid gan nìyẹn suratul káfíńà mọ̀ pé tí máa yí dààmú pé ẹ ah, ẹ a'udhu billah suratul Kahf ni mo rò pé mo sọ so sabaqani lisani anabi sallallahu alaihi wasallam sọ pé wa kana al-insanu akthara shay'in jadala àyà yẹn ọlọ́run bá lékelá sọ kalẹ̀ lórí àwọn kèfèrí tó yẹ pé tó bá jẹ́ bilal qiyamah tọ́lọ́ bá lékelá ọmọ bí wọ́n lè rí pé ta ni ọya ta kọ́ jẹ́rìí lé lórí ọlọ́ba àdékẹ́lẹ́ ni ọya ẹ̀yin kìíní ẹ̀yin màláìka wa jẹ́rìí lé lórí yóò ní láyé àwọn màláìka ò sí mẹ́gbà tó ń ṣiṣẹ́ tí wọ́n wá jẹ́rìí lóhùn lórí wọ́n rí òun òun ọgbà pa àwọn mọ̀lẹ́ka rí òun ẹ̀ ok ẹ mú tíra iṣẹ́ rẹ̀ jáde fún yóò ní tíra tèmi ọgbà tó ń kọ́ èmi ò rí tíra kankan èmi ọgbà pé tíra yìí gbogbo ń tọ́wọ́ bẹ́ẹ̀ mi ọgbẹ́ tèmi ni o ọ̀dà kí wàá kọ́ jẹ́rìí rẹ̀ lórí yóò ní ọlọ́run èmi náà ní jẹ́rìí rẹ̀ ara mi lórí ó ti rò pé <laughs> àwẹ borí mi ó ṣe wá dàrú tí màá sọ pé tí màá jẹ́rìí ọ̀ràn lé ara mi lórí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kẹnu rẹ̀ kó padé ẹnu ò ní sọ nǹkan kan ọlọ́run wa ní kí àwọn oríkèéríkèé ara rẹ̀ máa sọ̀rọ̀ ṣèṣe báyìí sì hadithi yẹn òun ló ń fi lànàbí sallallahu alaihi wasallam fi ṣàlàyé àyà yẹn pé wà káyọ̀ ìsánú akthara shay'in jadala àrẹ́bí wa lólé ayé lórí tó pálí náà ń ja ànàbí sallallahu alaihi wasallam níyàn ẹ̀dá kan sórí ọlọ́run ọba ṣé ànàbí ọmọ páyà yẹn orí àwọn kẹfìrí lọ́ọ̀bà ní kíláàsì kalẹ̀ létí fi ayé àti sáà dúpọ̀ nàbí wà kọ́ọ̀sì lé o <laughs> láwọn kọ̀wárì lórí kéèké sáyà kẹfìrí ni Sa'ad ibn Abi Waqqas sílù láwọn àwọn Khawarij lórí mi ṣé báyìí sì so báwo làwọn yẹn ń ṣe àìmọ̀ kan báyìí àìmọ̀ nípa nam bẹ́ẹ̀ni lórí àwọn Khawarij bẹ́ẹ̀ni Ali ibn Abi Talib ó lórí àwọn Khawarij lórí so àìwá mọ iye bẹ́ẹ̀ ẹ pé àyà tí ọlọ́run Allah subhanahu wa ta'ala kódà Umaru lórí jáde àyà tí ọlọ́run àlékálẹ̀ lọ́wọ́ kì í tọ́sọ̀kalẹ̀ lọ́wọ́ kì í fèrí lórí umaru lè lórí jabir bùnà abdillah tẹ́tẹ́ náà máa ń so tẹ́tẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ páyà yí àwọn kẹfìrí náà sọ̀kalẹ̀ fún alẹ́ ibrahim bi umumi lafzi láàbì kòsófì sábà ó ní òye àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ yẹn ó ṣe báyìí ṣe so ọ̀ ìkéwù òye wọn ni ọlọ́run ó sì jẹ́ kó yé wọn tẹ̀síọ́ náà sáwọn ẹ̀rọ ìsìn ẹlòmíì ó wáyé kó wá farabalẹ̀ kó kéwu àmọ́ yìí fẹ́ nú kó sáfẹ́ dìfẹ́ǹdì kọ́ọ̀sì kan tí ń pèpè sí àtàwọn èèyàn rẹ̀ àtàwọn aṣíwájú rẹ̀ tó wà infallible tí wọ́n lè ṣàṣìṣe lọ́dọ̀ rẹ̀ tó ti gbé wọn sí apex sẹ́yìnbá yìí sìn nítorí àìdá kan mọ̀ torí tí a mọ̀ sẹ́yìn ọba ti lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ojú yóò dúdú gan gbogbo ohun tí ò tó nǹkan ní máa ń jarú oko lójú ọlọ́run kó sànù àwọn ọlọ́run àná. Dam, fífàyàn kò tọ́ kò tọ́ tòótọ́ kéèyàn ti kéèyàn fààyàn àwọn àfáà kan fara mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò wọlé tó yé báyìí sì so torí ó ó takò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó pọ̀ nínú sọ́fù tó ti yé báyìí sì so kéèyàn má fààyàn ni opinion tó correct jùlọ tí àwọn almuhaqiqun tí wọ́n fi rinlẹ̀ nítorí àwọn ẹ̀rí tí ó support irú nǹkan yẹn so ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọ̀rọ̀ kan náà wà pé èèyàn tí ó bá dájú tó yẹ pé kò rí èèyàn kankan tí ó dùn pẹ̀lú ni kéde pé fúnni fẹ́dọ̀ dádúró ni pé irú ẹni báyìí ó sì lè dádúró náà nígbà tí èyí pé bóyá ó fúnni fẹ́dọ̀ dúró bẹ́ẹ̀ ni ṣebí kò rí èèyàn tí wọ́n jọ dúró papọ̀ ni sọ̀rọ̀ yẹn al-allamah ibn Uthaymeen rahimahullah nínú fatawa wọn nǹkan tí wọ́n sọ nìyẹn pé gbogbo ẹnikẹ́ni tí ìbá ṣe pé ó finúfẹ́dọ̀ dájú lẹ́yìn sọ́fù tí ìbá yẹ kó finúfẹ́dọ̀ dájú lẹ́yìn sọ́fù ni tó jẹ́ sí pé kò réèyàn tí wọ́n jìjọ dúró níbẹ̀ ni tó sì lè dúró mẹ́ tó sì yé mẹ́rin sí so ṣùgbọ́n kéèyàn má dúró mẹ́ so téèyàn bá ti réèyàn téèyàn dúró téèyàn bá dúró kéèyàn lọ dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ni tẹ̀síọ́nà sábà yìí sí so kéèyàn lọ dúró lẹ́gbẹ̀ẹ́ imam bẹ́ẹ̀ eléyìí tí sheikh rọ́lù tèmi ni sàlàyé o ní pé fún bí àpẹẹrẹ sí èèyàn yẹn kò sí ibòmíì tó fẹ́ dúró mọ́ àtẹ̀gbẹ́ ìmáàmù àti ibi kò sí kàkà tó fẹ́ dúró mọ́ ọwọ́ wà láàrin pé kó dúró kọ́ máa wòran káfí kí ọmọ ta àti kí ó dájú lẹ́yìn sọ fún yẹn pé èwo ni kó múnú méjèèjì kò sí ìyàgá tó lè tò pẹ̀lú ẹ̀ mọ́ kò sí ibòmíì náà tó ti lè dúró mọ́ àtẹ̀gbẹ́ ìmáàmù àti kò sí ibi kàkà mọ́ ṣé kó dúró kọ́ máa wòran kó fi kí ọ̀rọ̀ ta ni àbí kó dájú nítorí pé dọ̀rúrọ̀ ti dé tẹ̀sí ọ̀nà sábà yìí so òun ni nǹkan tí sheikh sọlẹ̀ tèmi sọ yìí pé tó bá yẹ pé irú condition yẹn ló ṣẹlẹ̀ kí yẹn dájú tẹ̀sí ọ̀nà sábà yìí so òun náà ni so alazali lórí yẹn màá ṣe tẹ̀kílídù sheikh sọlẹ̀ tèmi tẹ̀sí ọ̀nà sábà yìí so ìyẹn ni pé màá tẹ̀lé nǹkan tí sheikh sọlẹ̀ tèmi sọ títí tí nǹkan mi ò fi clear sí yẹn Allah Allah kó ní ọmọ yà wá pé báyìí tẹ̀ ẹ̀yìn yẹn bá dé bẹ́ẹ̀ kò bá rí èèyàn tó jọ èèyàn tó bá jọ èèyàn sáfù yẹn tó ní pẹ̀lú pé ọlábẹ́ lọ́jọ́ méjì ti wà ní ìlú fáyidé nǹkan pàtó ti ní pé lọ́jọ́ méjì ló kó jẹ́ òun kan ó máa láfa sọ fún tó bá lóṣù yẹn sáfù yẹn ti kú pé àtàwọn àmọ́ ìṣèlú ìjọba máa ń wọ àárín àwọn àdúgbò máa ń pé òun méjì gbórí ìsìn wàyé tó ọ̀rẹ́ díẹ̀ ló wà ní sílẹ̀ pé wọ́n wọ àwọn ẹ̀sìn mọ̀ láti ní ẹ̀gbọ́n gbé ti jí àwọn ẹ̀sìn wọ àwọn ẹ̀sìn wọ àwọn ẹ̀sìn wọ pé tó bá dá àwọn síbẹ̀ tó bá dúró pé ó ní ìṣòro tó mọ̀ sí ní ara àwọn ẹ̀yìn ìṣòro yẹn pé wọ́n padà wá rí pé àwọn ẹlẹ́kẹ̀ta ń tó bọ̀ tó bá yẹ kó bóyá bá ṣe kínní lẹ́yìn kò bá ẹ̀dá tó rí àyè tó bá lọ dá dúró tó ìgbẹ́ ìgbẹ́ pé òun ní òun wá tó rí àwọn

Jazakumullahu khairan. Ah, ẹyẹ mi sọ tẹ́lẹ̀ náà àwọn àkọwàlù tó wà lórí ọ̀rọ̀ yẹn náà nìyẹn mọ́tàlá ìṣìhàdíyà ni lọ́dọ̀ àwọn afá so hadith yẹn náà dẹ̀ ni gbogbo wọn náà ń ṣe dìrọ́tà òun náà ni gbogbo ń gbéyẹ̀wò pé pẹ̀lú hadith yìí so ṣé la salata limunfaridin khalfa saf ṣé kò ní ní ìrun rárá ni àbí ìrun ò ní pé so ibẹ̀ làwọn tí wọ́n sọ yìí pé kódà bá dádú lẹ́yìn ìrún náà yóò mìíràn pé láàyè nephew kamal ní kése nephew stiha so táwọn méjì dúró lórí pé nephew stiha ní sèjọ́ gbóhùn náà ló correct tẹ̀sí ọ̀nà táwọn méjì so àwọn tó wá dúró lórí pé nephew stiha ni làwọn náà tó wá fún pé ṣé yóò dùn tí ò bá rí yẹn kankan ni àbí yóò wọlé àbí yóò tẹ̀sí ọ̀nà táwọn báyìí ṣe so bí ọ̀rọ̀ ṣe rí náà nìyẹn kò sí kò sí èméjì kankan bẹ́ẹ̀ so wọn hadith wa Anas bin Malik radiyallahu anhu so tí wọ́n tí wọ́n ṣàlàyé so hadith yẹn nǹkan tó ń ṣàlàyé hadith ti ti sọ́fù gẹ́gẹ́ bá ṣe ń to sọ́fù tí abẹ́rẹ́ lápá ọ̀tún tẹ́lẹ̀ mi bá dé tí òun náà dúró sí apá kejì máàmù ó ní hadith Anas yẹn ń tà náà wàhálà tó ṣe bá ń sè but asulu táwọn afa ń sọ táwọn afa tí wọ́n gbà yìí pé tí o bá ṣe aláyè má gbà yọ wà sẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ó ní wà tí o bá sáyè lẹ́gbẹ̀ẹ́ máàmù má fi hàn tó o ní pé aláwọ̀ kọ́ ni pé ǹjẹ́ jawazu wà ǹjẹ́ tọ́ wà pé yẹn lè dúró lẹ́gbẹ̀ẹ́ imam àbí yẹn lè dúró lẹ́gbẹ̀ẹ́ imam tó ti yé báyìí ṣe so ìpínlẹ̀ jawazu pé yẹn lè dúró lẹ́gbẹ̀ẹ́ imam yẹn òun gangan ni argument àwọn àfàtọ̀ tó ti yé báyìí ṣe so pé bẹ̀rọ̀dì náà sọ̀rọ̀ pé jama pọ̀ àbí jama pọ̀ pípọ̀ jama yìí ṣe ńlá fún àìlẹ́tọ̀ fún ìlẹ́tọ̀ àìlẹ́tọ̀ kéèyàn dúró lẹ́gbẹ̀ẹ́ imam tó ti yé báyìí ṣe so but argument tí ó pọ̀ ni so but ala kulli hal nǹkan tó jẹ́ sọ̀míìmù tó jẹ́ kókó ọ̀rọ̀ náà ni nǹkan tí ó padà sọ yẹn tó jẹ́. Thank <laughs> you. wọ́n fi hàn ní nǹkan. Thank you wọ́n ń tẹ̀lé táwọn tó jẹ́ bí àwọn kò sílẹ̀ rẹ̀. wọ́n kàn dẹ́sẹ̀ dé. dam tí bá gbọ́ ìbéèrè yẹn yé òun ni pé èèyàn tí òfin ti wà níbi iṣẹ́ tí èèyàn ń ṣe pé tó bá bóyin lẹ́bùn níbi iṣẹ́ yìí o ẹ̀bùn yẹn ẹ gbọ́dọ̀ rìpọ́ọ̀tì ẹ̀fẹ́ni tó sí ní ọ̀yìn gbogbo tó bá ṣẹlẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ tó yẹ pé ìfún yẹn ní nǹkan náà ti kó sínú ààrùn tó yẹ gbọ́dọ̀ rìpọ́ọ̀tì ẹ̀fẹ́ni tó jẹ́ senior yín so tọ́lá yẹn bá rìpọ́ọ̀tì fún senior yẹn yẹn kí ló yẹ kí senior yẹn ṣe òun náà bá tó rìpọ́ọ̀tì àwọn tó jù lọ ẹni yẹn náà tó rìpọ́ọ̀tì àwọn tó jù lọ tó túmọ̀ sí pé information yẹn ó gba channel tó pọ̀ kó tó dé Thank you.

Eh, so àwọn tó wá jọ̀gá yẹn tí ẹ bá rìpọ́ọ̀tù fún tí ẹ bá kó nǹkan yẹn fún wọn àwọn ò ní ṣe tó yẹ káwọn ṣe àwọn parẹ́ tó fẹsẹ̀ parẹ́ àwọn ti ń gbà tí wọ́n gbọ́ ẹ̀sìn eh, yìí àgbẹ̀ ṣíṣe yẹn ni pé májẹ̀mú téèyàn fi gbà yẹn èèyàn tẹ̀lé májẹ̀mú yẹn torí pé májẹ̀mú téèyàn fi gbà sẹ́ni yẹn pé anything tó bá ṣẹlẹ̀ sí ẹ report fẹ́ni tí ó jẹ́ senior yìí so ojúṣe tèèyàn ni pé tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ yóò report fẹ́ tó jẹ́ senior yẹn téèyàn bá report fẹ́ tó jẹ́ senior yẹn tó wọn bá wá sojúṣe tiẹ̀ òun ni yóò yóò yanjú ara ẹ̀ lálùkìyàmà lọ́dọ̀ ọlọ́run bàbá subhanahu wa ta'ala èèyàn níwà discourage jẹ kàràkù report fáwọn eré náà rèé yóò kú jẹ́mọ́lẹ̀ náà ni jẹ́mi náà jẹ́mọ́lẹ̀ ni òun ò ní jẹ́mọ́lẹ̀ téèyàn èyí ò fún ìwọ téèyàn ni téèyàn ṣe ìwọ tòun ni pé kóun náà gbé lọ sọ́dọ̀ ẹ tó tún tó tún jù lọ so èyí ò gbé àìwọ téèyàn tó wà lórí yẹn èyí ò pé gẹ́gẹ́ bí àdéhùn tí yẹn gbà lórí iṣẹ́ tí yẹn ń ṣe èyí ó fòun lẹ̀ pẹ̀lú ọlọ́run Allah subhanahu wa ta'ala lórí àdéhùn tiẹ̀ náà tó ń gbà tó bá jàǹbá àdéhùn òun pẹ̀lú ọlọ́run Allah subhanahu wa ta'ala tó clear rẹ̀. kọ̀gbá kúrò lọ́wọ́ yẹn. ó ti yé mi olóṣè kí n béèrè pé kí lọ́ọ́ ẹkẹ́ ni ẹ náà ṣe tó ló fi ṣàlàyé pé ẹni ẹ náà ó rìpọ́ọ̀tì fáwọn tó jù lọ èèyàn wá gbé nǹkan yẹn èèyàn wá rìpọ́ọ̀tì ẹni tó yẹ kí èèyàn rìpọ́ọ̀tì fún kọ̀ wá kà kàn fojú fò torí pé òun gbọ́ àgbọ́yé ẹ̀sìn so èèyàn sì mọ̀ pé òun kọ́ ló wà ní ipò àti yọ̀ǹda nǹkan fún yẹn kódà tí nǹkan wọn bá jẹ́ téèyàn òun náà wà nípò kó gbé lọ sí òkè ni so nǹkan tí yẹn wà ṣe ni pé kọ́ bá dá wàhálà rẹ̀ sí yẹn lọ́rùn èèyàn wà pé èèyàn wà sọ̀rọ̀ ẹ̀sìn pé ọ̀gá gẹ́gẹ́ bí àgbọ́yé ẹ̀sìn Islam ti mi ṣe nǹkan yìí lóòótọ́ ẹ ṣe dáadáa fún mi ìwọ ẹ sì gbójú ń bẹ̀ sẹ́yìn pé mi ni màá sàǹfààní pẹ̀lú ẹ̀bẹ̀ ṣe gbójú mẹ́ ṣùgbọ́n mo agbọ́ yé nínú iṣẹ́ yìí pé ẹ̀yin kọ́ lẹ láṣẹ irú ẹ̀ kò bá dáa tẹ́ bá gba nǹkan yìí kẹ́ gbé débi tí ọyẹ kẹ́ gbé dé tó bá jẹ́ sí pé ńgbà yẹn àwọn tó láṣẹ tíjọba fún láṣẹ pé tó bá gbójú mẹ́ àbí tó bá yọ̀ǹda fún yàn wọ́n ti fún wọn láti wọ́n ti empower wọn tó bá yẹ pàwọn náà wá yọ̀ǹda rẹ̀ ẹ̀hẹ́n ẹ̀sìn jẹ́ pé ẹ̀yin lẹ́yọ̀ǹda ẹ̀kú tí n bá gbà mo gbà ìtọ́ni torí pé mo mọ̀ pé ó yẹ kẹ́yìn náà rìpọ́ọ̀tì ẹ̀ fún ẹni tó jìnnà bí ẹni kọ́ ni ó yẹ kẹ́ kẹ́ ṣèkì dìíṣà lórí nǹkan yìí tó torí pé téèyàn bá mú lọ sí ọ̀dọ̀ ẹni tó tó jù lọ ìyẹn lè padà wípé a ah, ṣe bẹ́ẹ̀ ni bíbá rẹ̀ kó pé mo fún wọn wọ́n yànda ẹ̀ ẹ́ lọ́pẹ́ wá kó wá padà wá mú yàn lọ́ta pé a ah, ṣé mo fi sóore fún ẹni wọ́n wá fẹ́ baṣẹ́ lẹ́nu mi àbọ̀ fẹ́ jẹ́ kán pẹ̀tíṣẹ̀ mi fẹ́ jí nígbà pẹ̀lú ìdíbà pẹ̀lú ìdíbà pẹ̀lú ìdíbà so pé ẹ má fi bínú omi bí bẹ́ẹ̀ sì tèmi ṣe kọ́ mi nìyẹn so nítorí ẹ̀ tó bá dìgbà míì náà tí n bá rìpọ́tẹ̀ fún ẹgbà ẹsẹ̀ nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe lórí ẹ̀ torí pé tí n bá mú lọ lé kọ́ńtẹ́ǹsì oníjẹ́ kí n gbádùn pé tí o kí ẹ̀ ń ṣàlàyé fún bẹ́ẹ̀ kí ẹ̀ sì drop ẹ̀ fún ẹ̀yẹ so tó bá ṣe wù ú kọ́ bá rò pé à ó jẹ́ adúrú kí ni mo ó rà á báyìí rò kóhun nídòó mo rò pé ó rí ẹ dàrú àbí so ó dàbí pé ó gọ̀ mo gbójú bí kinní fún ẹ òní kinní tó bá gbé bí wọn tí wọn bá tó lè nínú àwọn ìbílẹ̀ mi náà máa ń gbójú ni kódà ní etí ẹ rìpọ́t tó bá yọmọ yọmọ fún máa kó wa láì pọ̀ gọ́ọ̀sì ẹ máa kó wa kí ẹ máa gbà yóò ti máa kó fún yọmọ gbà yọmọ yẹn bí ọlọ́dọ̀ ọlọ́ba lọ subhanahu wa ta'ala ọlọ́wà dà. Thank you.